Ògo Ìgbàlà fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi mo sọ fún wa pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ a ti bọ́ sí agbami ètò Ògo Ìgbàlà lọ́jọ́ tèmi ògbóǹtarìgì tèmi tájọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pàápàá wọ́n ti wà ní kalẹ̀ wọ́n ti wà ní digbí pẹ̀lú mi mo ti sọ fún wa lẹ́ẹ̀kan akíkanjú gbajúgbajà olórin ẹ̀mí ẹ̀ àwọn náà ni mo gbọ́ wá sórí ètò fún wa lé ní ìyá wa ẹ máa kú kalẹ̀ kẹ. Yes ma ẹ káàbọ̀ sórí ètò ògo ìgbàlà lórí orísun tẹlifíṣọ̀n tiwa ṣé dáadáa lè dé. àdúpẹ́ mọ́. ní báyìí àwọn aráalé wọn ti rí ojú yìí bó ṣe rẹwà tó gún rẹ́gẹ́ nínú jésù ẹwà ẹwà pọ̀ ń rẹpẹtẹ ẹ wá bá mi fi ẹnu yín ẹ bá mi fi dárúkọ yín fún àwọn aráalé. mo kí gbogbo wa wípé mo kí wa kú ilé ní orúkọ jésù orúkọ tèmi ni modúpẹ́olúwa adéyínká èké ògo ọlọ́run. Hmm, ògo ọlọ́run mo ti bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo ní ògbóǹtarìgì akínkanjú gbajúgbajà olórin ẹ̀mí ẹ kó tẹ̀wá tó di pé ẹ̀tẹ̀ a máa bẹ̀rẹ̀ sí ni máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ẹ bá mi fi ohun yín yẹn kí ọba àwọn ọba káàbọ̀ sórí ètò Ògo Ìgbàlà lẹ́nu tó bá jà ayé ẹlẹ́rù nìyí ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára àkí ọ bàbá. ara wọn ó tó wọlé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀ ẹlẹ́yinjú àánú àṣebàárẹ́ ká tó máa tẹ̀síwájú. adúpẹ́ wíwà láàyè adúpẹ́ jíjẹ adúpẹ́ mímu bàbá adúpẹ́ ìdásí ẹ̀mí wa agbé yín ga bàbá torí àánú la rí gbà tá a fi wà láyé tá a wà láàyè títí di ọjọ́ ìní. Mm olórí ayé olórí ọ̀run ẹ ṣeun gan-an ni. ẹ ṣeun gan-an ni olórí ayé olórí ọ̀run bàbá mi ẹ̀mí gan ti fẹ́ kó wọnú ẹ̀mí lọ bẹ́ẹ̀ mú jára mi lẹ́ẹ̀kan ọlámọ̀ ìwọnú ẹ̀mí o <laughs> ẹ ṣeun ìyá wa àti rí i pé olórin ẹ̀mí tó dáńtọ́ òun náà ni mo gbà lálejò lórí ètò Ògo Ìgbàlà lẹ́nu ó ti wá tó bí ọdún mélòó tẹ̀ tí ń ṣiṣẹ́ orin ẹ̀mí yìí Mm, tí mo ti bẹ̀rẹ̀ um, iṣẹ́ orin ẹ̀mí um, ó tó bí fourteen years now two thousand and three years. Hmm. ó ga o fourteen years láti bí ọdún mẹ́rìnlé. mẹ́rin um, báwo la ṣe sọ. <laughs> mẹ́rìnlá. mẹ́rìnlá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe tẹ̀ ra wá kalẹ̀ hmm, ó ga fourteen years nídìí iṣẹ́ orin ẹ̀mí nígbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní fourteen years ó ti wá tó bíi àwo orin mélòó tẹ́ ti gbé jáde. ẹ mẹ́ta ni mo gbé jáde. kí ni àkórí alákọ̀ọ́kọ́. alákọ̀ọ́kọ́ ni ọwọ́ olúwa. ọwọ́ olúwa ìyẹn jáde ní ọdún. two thousand and three. two thousand and three. ah ìlú ti ń ó ti ju fourteen years lọ nìyẹn o two thousand and three síbi tá a wà yìí ó ń lọ bí ọdún mẹ́rìndínlógún okay two thousand and three. two thousand and three. Eh, okay. ẹlẹ́ẹ̀kejì. ẹlẹ́ẹ̀kejì two thousand and ten. two thousand and ten. yes ma ah, ìyẹn gan ni ògo ọlọ́run. sí two thousand and ten ó ó jìnnà síra wọn kí ni nǹkan tó fa àwọn ìdádúró tó fi pẹ́ tó tó bẹ́ẹ̀. ẹ eh, àwọn ìpèníjà téèyàn ń dojúkọ nínú iṣẹ́ yìí hmm. òun ló fa àwọn ìdádúró tó fi pẹ́ tuntun báyìí. àwọn ìpèníjà èdè sọ díẹ̀ fún wa. Mm, díẹ̀ lára àwọn ìpèníjà yẹn náà ni ni pé ká ṣiṣẹ́ tán mm. ká má rí àwọn tó máa bá àwọn mákẹ́tà tó máa bá wa mákẹ́tì. orí wọn bẹ́ẹ̀ kádẹ̀ tí náwó iyebíye sí. sí. Hmm. so àwọn ibi tí a bá ṣiṣẹ́ ìránṣẹ́ dé hmm. ibẹ̀ náà là ń tà sí fúnra wa. tà sí fúnra wa ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ lágbára ọlọ́run ẹlẹ́ẹ̀kejì lẹ ògo ọlọ́run tó jáde ní two thousand and ten ògo ọlọ́run yẹn làwọn èèyàn fi wá ń pè yín léni ó túmọ̀ sí pé ògo ọlọ́run yìí ó búrẹ́kẹ́ dáadáa ju ó búrẹ́kẹ́ ju alákọ̀ọ́kọ́ lọ ìbejì alákọ̀ọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kẹta wá ń kọ́. ẹlẹ́ẹ̀kẹta yìí a ṣe léyìn ni hmm. a ṣe bí oṣù mẹ́ta sẹ́yìn nísìnyí. kébí oṣù mẹ́ta sẹ́yìn kí wàá ní. ọba oníṣẹ́ ìyanu. ọba oníṣẹ́ ìyanu ẹ mo máa tẹ̀ wá wò pé ó dàbí ẹni pé bẹ́ẹ̀ yín ṣe fẹ́ràn láti ẹ̀ ti máa ṣiṣẹ́ ni pé kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ tún tó gbé ìmí ìjáde yẹn ó dáa bẹ́ẹ̀ ọba oníṣẹ́ ìyanu yìí tóbi track mélòó. track mẹ́wàá ló wà nínú ọba oníṣẹ́ ìyanu. mẹ́wàá ó yẹ kí ni àkọlé lè kí ni àkọlé ẹ̀kọ́ ẹyọ kan tẹ́ ẹ fẹ́ràn nínú ọba oníṣẹ́ ìyanu ẹ̀ ká tó máa síwájú. Mm, ẹ máa kọ second track fún wa tan ìmọ́lẹ̀. Hmm. dìde tan ìmọ́lẹ̀ rẹ torí mọ́lẹ̀ rẹ dé o dìde tan ìmọ́lẹ̀ rẹ torí mọ́lẹ̀ rẹ dé o ògo Olúwa sí ọ nínú ayé mi o ògo Olúwa sí ọ nínú ayé wa o. Bàbá jẹ́ kí ògo rẹ yọ nínú ayé mi o bàbá jẹ́ kí ògo rẹ yọ nínú iṣẹ́ mi o bàbá jẹ́ kí ògo rẹ yọ nínú ìdílé mi o bàbá jẹ́ kí ògo rẹ yọ nínú ìrìn àjò mi ooo eh, dìde tàn ìmọ́lẹ̀ rẹ torí ìmọ́lẹ̀ rẹ dé o dìde tàn ìmọ́lẹ̀ rẹ torí ìmọ́lẹ̀ rẹ dé o ògo Olúwa sí ọ nínú ayé wa o ògo sí ọ nínú ayé wa o ga ti ẹ̀dá pé ká máa jó lọ ní dídé tán ìmọ́lẹ̀ nítorí pé ìmọ́lẹ̀ rẹ dé ọ̀rọ̀ nìyẹn fún gbogbo àwa tá à ń wò wá tá à ń gbọ́ wa wọ́n ní ká dìde báyìí ká tan ìmọ́lẹ̀ wa nítorí pé ìmọ́lẹ̀ wa náà ti dé gbogbo ìmọ́lẹ̀ wa tó sì ti wá dé lórúkọ Jésù kò ní wọ òkun lágbára Ọlọ́run ọba mi bí a ṣe ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lọ yẹn pé ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé ábọ̀mù oníṣẹ́ ìyanu yìí jáde ẹ kí tí wà ní àwọn nǹkan tẹ tó wá ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ báyìí. lọ́wọ́lọ́wọ́ báyìí single track mi kan máa tó jáde ìwọ nìkan ni topic ẹ ìyẹn wà ní studio báyìí àwọn gbóná fẹlifẹli ń bẹ ah, so ìyẹn máa jáde by God grace ó máa jáde nínú oṣù kẹwàá tó ń bọ̀ yìí by God grace. àṣìmọ́ àtúkọ́ lára ìwọ nìkan nìyẹn ṣùgbọ́n kó ṣe rọra dúró bẹ́ẹ̀ <laughs> mo ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ó dà ń pé ẹ̀yin nífẹ̀ẹ́ sí láti máa fi ara balẹ̀ bíi ọdún mélòó kan ohun tó dáa ni kí ẹ tó tún gbé àwo míì jáde báwo gan lẹ ṣe wá rí àwọn ìmísí orin yìí náà láti bẹ̀. agbára ọlọ́run ni àti ẹ̀mí mímọ́ hmm. orin máa ń wá um, orin pọ̀ lóríṣiríṣi hmm. sometimes but nǹkan tí èmi wà after jù ni pé àwọn eléyìí tí ọlọ́run bá fún mi ní àkókò tí mò ń gbàdúrà lọ́wọ́ tàbí ní àkókò tí mo sùn nígbà tí mo wà ní ojú àlá àwọn yẹn ni máa ń sábà lò láti fi gbé album jáde bẹ́ẹ̀ni sometimes àwọn míì máa ń wá maybe tí n bá wà ní under ní church under preaching àkókò tí pásọ yẹn preach lọ́wọ́ yẹn ẹ̀mí mímọ́ ó máa ń gbé inspiration wá lákòókò yẹn yes láti kọ orin sílẹ̀ ní hmm. àwọn àkókò yẹn. yes yes so nígbà míì náà àkùbá àkànṣe àkànlè máa ṣeré báyìí kákan kíkọ kọkàn ṣẹlẹ̀ náà tó yẹ pé hmm. inspiration yẹn dẹ̀ máa wá láti kọ orin sílẹ̀. àwọn bí irú àwọn òbí wo lẹ́yìn tí wọ́n tẹ̀ nífẹ̀ẹ́ sí láti máa ṣe iṣẹ́ ìránṣẹ́. Eh, iṣẹ́ ìránṣẹ́ mi mò ń ṣe ní ilé ìjọsìn but at the same time a tún máa ń lọ a máa ń jáde a máa ń lọ sí ibi ìsìnkú àgbà à ń kọrin ní ìsìnkú àgbà à ń kọrin fún eh, naming ceremony yes birthday ìgbéyàwó so ògo ọlọ́run band ṣe band tẹjọ ń orúkọ band mi ni wonderful voices. wonderful voices. Yes. Mm, ẹ ṣeun ìyá wa ẹ kú àtótónu ọlọ́run àtúbọ̀ máa bá mi ràn yín lọ́wọ́ a máa bá mi fi ọgbọ́n kún ọgbọ́n a máa fi inspiration kún inspiration ìyá nǹkan yẹn táwọn ń sọ̀rọ̀ lọ kí tún ni àwọn nǹkan tẹ tún ń ṣe iṣẹ́ lé lórí yàtọ̀ sí single track yẹn tó ń bọ̀ yẹn. October fifteenth ní agbára ọlọ́run mm. so olúwa sọ wípé kí n tẹ́ pẹpẹ ìyìn fún òun so pẹpẹ ìyẹn ìyẹn máa ṣẹlẹ̀ ní ní december fifteenth december ni kì í ṣe october december fifteenth ká máa múra sílẹ̀ mm, mm. títí di december kí wàá ní kọ́tẹ̀ fojúsùn nípa december fifteen yìí. ẹ nípa december fifteen yẹn nǹkan tí mò ń fi ojú sùn ó ga gan torí mo mọ̀ pé mm-hmm. ọlọ́run máa rìn gan ní ọjọ́ yẹn torí kò ń ṣe pé bóyá ọgbọ́n orí mi mo fi gbé sílẹ̀ kò ń ṣe ìmọ̀ mi mo fi gbé sílẹ̀ rárá mo lọ mínísítà ní revival kan ni ọlọ́run fún mi ní ọlọ́run gbé iṣẹ́ ìránṣẹ́ yẹn lé mi lọ́wọ́ yes pé kí n tẹ́ pẹpẹ ìyìn fún òun. ṣé pẹpẹ ìyìn yẹn ṣe wá wò pé ẹ̀yin àtàwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá àwọn olórin ẹ̀mí ńláńlá àlejò máa kópa ńbẹ̀ abẹ́rẹ́ nìkan ni. bẹ́ẹ̀ni èmi àti àwọn olórin ẹ̀mí ńláńlá làdìjọ máa kópa ńbẹ̀ so lọ́wọ́lọ́wọ́ báyìí ní ara àwọn olórin ẹ̀mí mm. tàdìjọ máa kópa ńbẹ̀. Mm màmá mi Bọ́lá rẹ̀ jẹ́ kan bẹ̀ hmm. torí mo ti sọ pé ìyá mi ni màá mi. náà mo tẹríba o. màá mi jẹ́ kan bẹ́ẹ̀. tó bá fẹ́ dàgbà àtẹríba fàgbà. àtẹríba fàgbà. bẹ́ẹ̀ni. so ìyá mi jẹ́ kan bẹ́ẹ̀ dóò hmm. ní ọjọ́ yẹn náà olórin ẹ̀mí máa pọ̀ ṣùgbọ́n ó possible kó má ju olórin ẹ̀mí bíi mẹ́rin la máa yọ̀ǹda fún láti mínísítà. ṣé àwọn náà ò ní jẹ́ kan bẹ́ẹ̀ atọ́kùn ọ̀la tó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣèlérí níwájú ilé ẹjọ́ ògo gbàlà táwa bẹ́ẹ̀ by the power of on me. ní agbára ọlọ́run àjọ máa ṣe ni lórúkọ jésù lórúkọ jésù bíyì samuel náà ó máa ó máa wà ń bẹ̀ ní agbára ọlọ́run ní agbára ọlọ́run. ẹ wọn ní ká máa retí àwọn olórin ẹ̀mí ńlá ńlá ńlá ńlá ńlá ẹ náà ni wọn máa bá wọn kópa ní ibi pẹpẹ ìmílógo tí ọlọ́run gbé kalẹ̀ fún un pé kán ṣe ní december wọ́n sì máa tún padà wá sórí ètò Gbogbo Àlà wọ́n sì máa tó wá bá wa sọ̀rọ̀ nípa pẹpẹ yẹn màámi jàre bí mo ṣe ń béèrè àwọn ọ̀rọ̀ lọ ṣé ẹ ti ní àwo orin tí wọ́n máa ń gbélé wò bíi videos. rárá kò ì sí fídíò ńlẹ̀ báyìí hmm. ó dà pé ní two thousand and three ìgbà tí ọwọ́ olúwa jáde àyà eh, fídíò ẹ̀ tó ìyẹn wà ná bọ̀ ó ti ó ti ó ti hold ṣùgbọ́n láìpẹ́ ní agbára ọlọ́run a tún ti ń ṣiṣẹ́ lórí ọba eh, eh, oníṣẹ́ ìyanu ìyẹn máa tó jáde tó máa di àgbéléwò lágbára ọlọ́run ọba oníṣẹ́ ìyanu ọba oníṣẹ́ ìyanu ó mm-hmm. máa di àgbélé wò ṣùgbọ́n oníṣẹ̀yà ni ẹ ló ló ń gbóná fẹlifẹli alágbára a máa rí fídíò kẹsẹ̀ tí ẹ rà ní pẹpẹ yìí ní mm. December lágbára. ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí bá fi máa padà dé máa bọ́ sí abala orin tó perégedé because a máa wo orin tó perégedé lè nímìà pẹ̀lú yín àjọ máa yànnà náà ẹ̀ tí máa padà dé ẹ̀yin náà túbọ̀ máa sọ fún mi nípa ọba oníṣẹ́ ìyanu tó máa kọ́ fún gbogbo wa tó a máa gbọ́ à ń bọ̀.